Sunday Igboho ti sọ̀rọ̀ àti gbọ́ ọmọ aládìkún ti sọ̀rọ̀ àti Igboho ṣá ti sọ̀rọ̀ àti gbọ́ Àdìsá ti sọ̀rọ̀ májàsọ́lá Ìgbòho ṣá wọ́n ti sọ̀rọ̀ àgúnwò bàbá mi tó tà lẹ́nu ó tà lẹ́nu tó bá sọ̀rọ̀ báyìí tó bá sọ fín gbogbo ayé ló máa gbé májàsọ́lá Ìgbòho ṣá wọ́n ti ṣàlàyé tẹnu wọn ìdí tí wọ́n fi gbé Gani Adams lọ sílé ẹjọ́ gangan gangan wọ́n ní lóòótọ́ làwọn sọ pé àwọn ò ní gbé lọ sílé ẹjọ́ torí àwọn ò fẹ́ kómi àlàáfíà lẹ Yorùbá dàrú bàtàwà tó wá yíbírí kótó tó tún wá yíbírí kòtò tó tún wá fi dọ̀wọ́ nílé ẹjọ́ dé yìí àdìsá ti wá jáde àwọn náà ti wá sọ̀rọ̀ lánàá òde yìí mo ní kí n wá fún yín lẹ́nu kẹlẹ̀ mọ́ alfa alfa bó ṣe ń lọ mo rí fídíò ọmọkùnrin kan tó mú gbogbo àwọn àjàǹgbara sọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí ní bú oníkálukú ní ẹyọ kọ̀ọ̀kan ó tún kò tó di extent pé ó tún ń dárúkọ àwọn èèyàn <laughs> in favor of ààrẹ Gani Adams kò sí wàhálà you are free to your opinion ó gbé mi ò play video ẹ̀ ayé ìgbà kan la máa ń ṣe gbogbo yẹn ayé ẹ̀sìn ẹ̀ ń tẹ́ bá ti jù lọ èèyàn ti jù lọ ni ṣé kí wọ́n sọ pé Sunday Igboho ti fún ẹ lésì ni tí n bá sọ bẹ́ẹ̀ mo rí dínkù májàsọ́lá Igboho ṣáà ni ìwọ kọ́ làdìsá fún lẹ́sìn bá mi Ìgbòho ṣà gbogbo ọmọ Yorùbá tó bá lọ́pọlọ lórí tó ní sẹ́ǹsì ló fún lẹ́sìn àwọn ni wọ́n ṣàlàyé fún àdìsá ẹ ní ẹ ní ẹ ní pinyìnkìn bí ẹ̀kọ́ Sunday Ìgbòho ti sọ̀rọ̀ lóòótọ́ làwọn ọba dá sí ẹ má gbọ́n ẹ má gbọ́n tó lóye Sunday Ìgbòho sọ lóòótọ́ làwọn ọba dá sí pé ẹ parí kínní lábẹ́lẹ̀ ṣùgbọ́n ṣàdédé la rí wípé kínní yẹn tún change wọ́n tún gbé Gani Adams lọ sílé ẹjọ́ ìwọ ọmọkùnrin yẹn náà sọ o wípé tí báwọn bá ti sọ lábẹ́lẹ̀ káwọn bá tún padà pè wọ́n padà wọ́n ti bá wọn yanjú ẹ̀ tí wọ́n ti sọ àwọn kan wọ́n sọ pé wọ́n bú ààrẹ Gani Adams wọ́n ṣe kinní kan like me like me Yorùbáwùyí o máa many times tẹ́mi ti pe ààrẹ Gani Adams wípé ààrẹ ẹ bọ́ta ẹ yanjú kinní yìí lọ́wọ́ kan àṣàwọ̀ náà ni wọ́n lè pe Sunday Igboho ní àbúrò mi wẹ́ Adisa very humble and loyal man thank you for your loyalty and humbleness kí mi wá bọ́ta kí n wá bẹ̀ ààrẹ Gani Adams pé ààrẹ Gani Adams sí o ẹ wa bọ́ta o ń tẹ́ ẹ sọ yìí o tí àwọn bá parí lẹ́yìn o ẹ̀yin náà ẹ bọ́ta ẹ ṣàtúnṣe ẹ yanjú ẹ̀ lọ́wọ́ kan kó lè bá a parí ǹjẹ́ ààrẹ Gani Adams sí jáde ẹ̀yin tẹ́ ẹ ń wò mí mi ò bóyá ní fídíò bíi tí ààrẹ Gani Adams sí jáde tí wọ́n ti retract nǹkan tí wọ́n So wípé àwọn ò sọ bẹ́ẹ̀ mọ̀ ṣe ní fídíò ẹ̀ lọ́wọ́ ẹ ti wò ó ẹ ti wò because many people gan kọ sí comment section pé ààrẹ Gani Adams wọ́n ní wọn ò ní jáde wọ́n náà máa ṣègbéraga ìgbéra ṣánlẹ̀ wọ́n ní wọn ò ní jáde èmi wá wò bóyá eré làwọn èèyàn ń sọ bóyá bàjẹ́ ni mo ṣáà ń bọ́ta mo ń ṣe fídíò ààrẹ Gani Adams ẹ jáde àwọn èèyàn ń pè mí lẹ́yìn wọn wọ́n tún bú mi lójú mi Yorùbá wù ìgbẹ́ni ẹ sọ̀hún èmi ò fẹ́ wàhálà ńlẹ̀ Yorùbá bí wọ́n ṣe mu kankan kan yẹn tó ń ju òkò nífọ̀ nínú fídíò ẹ̀ o ò ní mọ̀ kó ti ju òkò lólóyè Sunday Igboho gan ṣùgbọ́n kí la fẹ́ ṣe Àdìsá ló fa ara ẹ̀ lẹ̀ fúnlẹ̀ Yorùbá kí wàá lára fẹ́ sọ sí àà ní ìwọ̀n kan tá máa sọ sí tayọ pé nísìn mo fẹ́ bi ẹ̀yin tẹ́ ń wò mí sọ̀rọ̀ tó lóyè Sunday Igboho tí wọ́n sọ yìí sọ̀rọ̀ yẹn mú yes àbó mú no ẹ jẹ́ a gbọ́ Aláròyé ló lọ bèrè lọ́wọ́ wọn ẹ jẹ́ a gbọ́ lẹ́nu wọn ti sọ ìdí pàtàkì tó fi gbé ìgbésẹ̀ láti pe ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá olóyè gani adams lẹ́jọ́ sí kóòtù kan tó wà nílùú ìbàdàn ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrin oṣù yìí ni ìgbòho ṣàlàyé ọ̀rọ̀ náà fún aláròyé lásìkò tí akọ̀ròyìn wá pè é lórí fóònù láti béèrè ìdí tó fi yí ìpinnu rẹ̀ padà lórí ọ̀rọ̀ ẹjọ́ náà ṣe ṣáájú ni ìgbòho ti kọ́kọ́ sọ pé òun kò ní pe ààrẹ gani adams lẹ́jọ́ nítorí àwọn àgbààgbà yorùbá kan ti sọ pé kí òun jèbù rẹ lórí ọ̀rọ̀ náà. sori pé olóyè sunday gbowó ṣe pé kò deny sunday gbowó ṣe pé kò parọ́ pé lóòótọ́ ni àwọn àgbààgbà kan ti pe àwọn sẹ́yìn pé káwọn jèbù rẹ káwọn mọ́kàn kúò lórí ọ̀rọ̀ náà ṣùgbọ́n Saheed Òṣùpá ó ti kọrin kan ó ní ẹni tó ṣe ẹni kó ṣe sọ́ọ̀rì àbí ò ní lè ṣe é ní gbàmígbàmí lèèyàn ń gbà àìgbà méṣẹ́mẹ́rò ká tó kọ̀ǹtínì síwájú ni o mo sáré ní kí sáré wọnú ọ̀rọ̀ yẹn kí n analyze ẹ̀ fún ẹ olóyè ò jiyàn ṣùgbọ́n kò sí ní tó ná ààrẹ Gani Adams náà láti bọ́ ọ̀tà láti retract ẹ̀ ìwọ tún sọ̀rọ̀ pé olóyè Sunday Igboho bú ọba oni of ife. nínú fídíò ẹ mo mọ̀ video. fídíò ìwọ̀n apin ó máa pin àwọn ọmọ bá mi ṣí ẹ̀ máa kọ́ máa kọ́ ọ̀sẹ̀ ẹ̀ pèjì bí Sunday Igboho náà ọmọ ẹ fídíò tó ṣe nígbà tí Sunday Igboho bú Ọọ̀ni of ife. Video tó ṣe kọ́ ní issue ó bá ṣe video ninety nine kémi ṣe video two thousand in as much tí olóyè Sunday Igboho bá kọ̀ láti bọ́ta Ọọ̀ni of Ifẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni pé à ń lọ yọ ajá ń gbọ́n tí ni ajá ò kì í jẹ iyọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ rí àìmọye fídíò tí olóyè Sunday Igboho ṣe láti bẹ Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin bàbá wa ẹnu ló gbé mi ẹ̀yin bàbá wa ẹ má bínú tóró òun sọ pé Sunday Igboho gbà tán bú ọ̀fọ̀ fúnjọ́ tán bú Ọọ̀ni Ifẹ̀ tán bú gbá tán bá wò kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì fídíò yẹn dọ́dọ̀ yín àbí kò dọ́dọ̀ yín ṣé Sunday Igboho bẹ̀ àbí kò bẹ̀ nǹkan tí máa ń ní láti jẹ́ leader nìyẹn we don't want ruler tó máa rule wa we want leader a good leader tá a lè ṣe tá a lè ṣe sorry o ṣe fídíò èmi ṣe fídíò èmi ṣe fídíò olóyè Sunday Igboho fúnra wọn bọ́ta wọn tún bẹ̀bẹ̀ wọn tún sọ pé kábíyèsí ẹ má bínú sà àbẹ́yẹ̀ ọmọ Yorùbá ṣé ẹ̀rí fídíò tó lóyè Sunday Igboho ṣe gbogbo wa tí wọ́n fi bẹ̀bẹ̀ pé kí Ọọ̀ni má bínú ṣé ààrẹ bọ́ta dè ní ààrẹ ò bọ́ta ẹ̀yin ìkà tẹ wá ń tẹ̀lé ààrẹ Gani Adams orí kà ní ìkà ní many of you tẹ̀ ń tẹ̀lé ààrẹ Gani Adams tó yẹ kẹ́ ẹ bá bàbá bẹ̀bẹ̀ kẹ́ ẹ pẹ̀tù sí gbogbo ẹ̀ àti tó jẹ́ àǹfààní nu yín àtọmọ kéwu yín àti tí ò fa àti tí ò kéwu nu yín pálapàla lẹ̀ ń sọ lẹ́nu ẹ̀ ń dákun ni ẹ̀ parí ìjà yẹn rárá ẹ sọ̀rọ̀ síta jàre. Sunday Igboho tí wọ́n tún máa ń pè ní Igboho ṣàṣàlàyé fún akọ̀ròyìn wa pé nígbà tí òun tún ọ̀rọ̀ náà wò nítorí ọjọ́ iwájú àti nítorí àwọn ọmọ òun ló ṣe pinnu láti gbé ọ̀rọ̀ náà lọ sí kóòtù Igboho ní Aláròyé ẹ̀yin náà mọ orílẹ̀-èdè yìí pé kò sí ohun tí kò lè ṣẹlẹ̀ kò sí ohun tí wọn kò lè yí mọ́ọ̀yàn lọ́wọ́ tí mo bá dákẹ́ tí mo ní mi ò wí nǹkan kan lórí ẹ̀sùn bàǹtàbàǹtà tí wọ́n fi kàn mí tí kì í ṣe òótọ́ yìí tó bá dọjọ́ iwájú táwọn èèyàn fi ń bú àwọn ọmọ mi tàbí tí wọ́n ń lò ó láti takò wọ́n kọ́. ó yá ìwọ tó ń sọ̀rọ̀ wá dáhùn ọ̀rọ̀ yẹn ìbéèrè tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá béèrè wá dáhùn ẹ̀ tó bá pẹ́ rẹ̀ Gani Adams ti bọ́ta wọ́n ti retract ọ̀rọ̀ yẹn pé à ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ o ẹnu ló gbé mi o àbígbà tí mò ń sọ̀rọ̀ kan àbígbà kinní kan ni yẹ ààrẹ Gani Adams wọ́n lọ sínú pépà wọ́n lọ sọ pé ọ̀rọ̀ yẹn wọ́n dọ́kítọ̀ ohun àwọn ni ààrẹ Gani Adams ti gbàgbé wípé àti kò láyé analog ayé digital la wà yìí ayé kọ̀ǹpútà la wà yìí ifun Pasuma gan ni computerizing musician gbogbo ara ti computerize pọ́ọ̀tì ọbẹ̀ gan lọ́wọ́ yìí if possible àwọn ọmọ tá à ń bí wọ́n máa computerize ẹ̀ everything is computerized ààrẹ tó padà bọ́ta wípé Sunday Ìgbòho ohun yẹn àwọn èèyàn dọ́kítọ̀ ẹ̀ ni that is to say ọ̀rọ̀ táwọn sọ Sunday Ìgbòho ó sọ lóòótọ́ wọ́n fi kun wọ́n yọ kúò wọ́n ṣe ní abu akara dáàbà láyé tá a wà yìí láyé ibi tójú làdé yìí ààrẹ tí wọ́n tún wá fi irọ́ burọ́ wọ́n ń fi ẹ̀bà lẹ́tọ́rọ́ lójú fún wa náà ìwọ ọmọ tó wá bọ́tà tó ń sọ̀rọ̀ yẹn wá fèsì ọ̀rọ̀ yìí tó bá di ọjọ́ iwájú gbogbo àwọn bí Nàìjíríà ṣe rí even èmi Yorùbá wuyì yìí ọmọ tó ní mo gbé òun lọ sí Libya ó mọ iye àwọn tó sọ pé ìlú òótọ́ ni mo gbé lọ sí Libya tó tún testify sí lójú ayé mi nísìnyí o tí mi ti darúgbó o wọ́tọ̀ tí mo padà darúgbó ńkọ́ tí mo wá gbé lọ sí kóòtù àwọn kan á ní ah, dákun jẹ èbùrẹ́ èbùrẹ́ ṣe yín léṣe ẹnu ẹni gbogbo àjọ wà yẹn everybody need láti protect orúkọ ẹ̀ tó bá wá di ọjọ́ ọ̀la tó bá ń sọ fún àwọn ọmọ olóyè Sunday Igboho tí wọ́n ń ṣe dáadáa nílùú òyìnbó kọ́lọ́n jẹ́ kó jèrè àwọn ọmọ yẹn kémi náà jèrè àwọn ọmọ tèmi kẹ́yìn náà jèrè àwọn ọmọ tiyín náà gbojú tó ń wò mí àní fojú sunkún ọmọ bàtà àwọn abáwárẹ jẹ iṣẹ́ ọwọ́ wa wọn ò ní padà sọ pé ìtàn burúkú kan pa fáwọn ọmọ wa tó bá wá di ọ̀la tó sọ fún àwọn Sunday Igboho wípé bàbá yín ń kọ́ bàbá yín o báyìí kàṣà báyìí káwò di o nígbà tó wà ní Ṣàngó Òde o báyìí báyìí báyìí náà ṣe sọ nípa ẹ̀ ó pa Bọ́lá igi pànìyàn ò pànìyàn ó lásídẹ́ǹtì ò sí lásídẹ́ǹtì fèsì will you be there láti defend àwọn ọmọ Sunday Igboho wàá wà mí láti protect wọn ò ní síbẹ̀ ṣùgbọ́n fẹ́ ṣàbòsí hmm. àbòsí ló fẹ́ ṣe àbòsí ló ṣe ìwọ fún ara ẹ ti confuse you are a confused woman being ó ti confuse ó pè mí play video. ẹ mo kàn wá mo pé fídíò yìí máa pẹ́ lọ́wọ́ dẹ̀ máa rí sọ̀rọ̀ jàre bá mi. àbí tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi bú mi tí wọ́n sì gba gbogbo tí Gani Adams sọ nípa mi gbọ́ tí wọ́n sì fi ń bú mi tàbí hùwà sí mi kí ni kí n máa sọ. tó bá ipá rẹ̀ Gani Adams jáde ni láti retract kí wọ́n ṣe fídíò bóyá one minute tàbí two minutes pé àwọn bá wa parí ẹ̀ bó ṣe ń lọ náà ni bó ṣe ń lọ òsì ààrẹ ọ̀nà kakanfò àbí òsì ààrẹ ọ̀nà kakanfò jáde bẹ́ẹ̀ sì ni sọ pálapàla wọ́n dán wọ́n dán ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ilé ẹjọ́ nísìn Emi Yoruba tí ti mo ba wọn sọ nígbà yẹn tí wọn ò i am very sure pé lára lọ́ọ̀yà tí wọ́n máa gbà ìmí ò ní tó mi lọ́jọ́ orí Abi bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni àwọn tó pé yẹn ma dé wíìgì sórí ó dẹ̀ máa wọ jákẹ́ẹ̀tì tẹ́mi ò lè wọ̀ ó kàwé òun náà dẹ̀ nígbàdúrà kó má ríṣẹ́ ṣe àwọn lọ́ọ̀yà náà àwọn náà ń gbàdúrà wọ́n ń wẹ̀ṣẹ̀ òun náà máa lọ kó owó fún sinimá máa sọ my lord wọ́n máa gbọ̀n tẹ̀lé irú àwọn òṣìṣẹ́ ọ̀nà kankan fò yẹn nísìn gbogbo wọn máa gbọ̀n tẹ̀lé nìyẹn lẹ́yìn togolóyè ò ní gbà tó bá dọjọ́ iwájú kó máa fi bu kó máa fi sọ̀rọ̀ sí ọwọ́ nàìjíríà ò rí bẹ́ẹ̀ àwọn kan ní freedom of speech débi wípé wọ́n á pa irọ́ burúkú mú ẹ wọ́n á tún ní supporter tá witness pé òun mọ̀ ń pa ẹ̀ náà olóyè ń béèrè lọ́wọ́ ọ̀wọ́ tó ń sọ̀rọ̀ yẹn tó bá dọjọ́ iwájú tó máa fi ń bú àwọn ńkọ́ kí ló máa sọ. So tó bá fi ń wà sáwọn ńkọ́ kí ló máa sọ àbọ̀mọdọ́jọ́ iwájú àwọn olóyè wọn wọn sọ pé àwọn fẹ́ jẹ kínní kan nàìjíríà ànílẹ̀ yorùbá tó bá máa gba yorùbá nation o a máa free a máa bọ́ lóko ẹrú ó kàn ń sọmọ olókùú bẹ́ẹ̀ náà ní sinmọ́ bàbẹ́ what will you say? That's all wọ́n ní Tinubu ló ń lò mí òun ló ń gbowó fún mi òun ló ń rán mi níṣẹ́ báwo lèèyàn ṣe máa pa irú rọ́bà ntàbàntà bẹ́ẹ̀ mọ́ mi. àgbákòrọ orí ibúrọ. ẹ̀ẹ̀kan náà ni mo rí Tinubu rí láyé mi mi ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni mi ò sì bá ẹnikẹ́ni ṣèpàdé ṣebí mo sọ fún yín pé ká ẹ bèrè lọ́wọ́ Táyọ̀ Àyìndé tó bá ṣe pé lóòótọ́ ni mo pàdé ẹ̀ níbikíbi àbí tó bá ṣe pé lóòótọ́ ló gbowó fún mi. ṣó ń gbọ́ wọ́n ní kàn pé Táyọ̀ Àyìndé ìwọ náà wo àgbákòrọ yẹn wo orí ibúrọ wípé Tinubu ló ń lo olóyè Sunday Igboho láti máa ṣiṣẹ́ burúkú kò tó wá iṣẹ́ burúkú lásán iṣẹ́ apààyàn àá àá orí ibú rọ rèé àgbákò rọ lélẹyìí gíláàrìtì rọ nìyí àwọn ọ̀rọ̀ tí ò ní bá èèyàn bá ààrẹ Gani Adams wá sáyé ẹjọ́ mi àwọn òfòrọ tó bá ń gbọ́ àgbákò ìyá ńlá ìyá ìgíláàrìtì rọ ó ní Gani Adams pa tó bá dẹ̀ wò pé kì í ṣe rọ́ wọ́n lọ pàdé nílé ẹjọ́ kọjọ lọ yanjú ẹ̀ náà olóyè ń sọ ń sọ ní gbangba àtà pé Táyọ̀ Àyìndé kò gbé owó kankan fáwọn kó bọ́ta kó wá sọ wọ́n tún ṣépè wọ́n ní ti bàbá Tinubu tó di president lé ní twenty twenty four yìí wọ́n ní ẹ̀ẹ̀kan làwọn rí Tinubu sójú rí ọmọ tó bá le àwọn tó bá le àkínparọ́ hmm. ẹni tó bá le tó bá burú ó m'a rí ẹ̀kẹ́ni tó kẹrẹ́ tó ń burú kó parọ́ tó kọ́ wọn báyìí la máa sọ síta tó bá ti parọ́ lẹ́nì tó bá fẹ́ sọ̀rọ̀ yẹn lọ́la á fẹ́ bá ọ̀nà ọ̀bọ̀ míì làwọn ò ṣe kí n parọ́ kò yí sì kéèyàn jọmọ líle kó parọ́ kò yí sì ẹ̀yin tẹ́ jẹ́ǹtù náà mi sọ pé ẹ̀ ń parọ́ o mi sọ pé ẹ̀ ń parọ́ ṣùgbọ́n àwọn tó ráwọn kan náà wà tó pé afọ̀yàyà bo ibi mọ́lẹ̀ ni wọ́n wọ́n parọ́ mọ́ ẹ àwọn labúni tán tara ni òṣìkà tán tẹsẹ̀ mọ́rìn now shey you don dey feel am you don dey hear what Sunday Igboho sọ talk wàgbá kò rọ nítorí èèyàn lẹ́ẹ̀kan rí ìwọ náà gbọ́ voice note yẹn pé Sunday Igboho ẹgbà tó wá kò ní nọ́mbà sọ ẹ Tinubu lọ́wọ́ Tinubu máa hide ah, ah, ah, àwọn ọwọ́ tèmi àgbọ̀tò máa fọwọ́ di etí mú Tinubu ò fún wọn ní nọ́mbà ṣùgbọ́n ìgbà tó fẹ́ sọ tó fẹ́ dúpẹ́ lọ́wọ́ Tinubu ọ̀là orí orí ibú rọ rèé o à ń gbọ́ orí ibú kúkú rọ àgbákòrọ òun lélẹ̀ àgbákòrọ tó wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ Tinubu wọ́n wá rí nọ́mbà <laughs> jẹ́ ààrẹ Gani Adams alá ẹ̀ lè pa wá irọ́ yìí pọ̀ o irọ́ yìí ó lẹ́tìkẹ́ ìwọ ọmọ tó ń sọ̀rọ̀ yẹn ìwọ náà wá wá báyìí pé ìwọ ni ṣo lè gbarú ẹ̀ ẹni tí ó lóun dẹ̀ kan lòun rí Tinubu rí ṣùgbọ́n Tinubu ò ní nọ́mbà Tinubu fún wọn nọ́mbà wọ́n fi lè pé bá wo bá yẹ hun irọ́ yẹn wo bí Gani Adams ṣe hun irọ́ yẹn <laughs> Tinubu ò fún wọn nọ́mbà tóró ń déwájú dẹjọ́ ó ń dẹ́yìn ìdásọ̀ kọ́ bàbà mú Tinubu Tinubu ló ti wá di pẹ́sidẹ́ǹtì voice note video voice call àti twenty twenty one ó wá bọ̀tà lásìkò tí Tinubu di pẹ́sidẹ́ǹtì Ọlọ́run ṣeun tá ìgbà Yorùbá nation tó ti gba Yorùbá nation ni ṣé àwọn ọmọ máa ṣe nílẹ̀ yorùbá náà ni ṣé àwọn tó máa lágbàgbà wa náà ni ṣáwọn olórí wa nílẹ̀ yorùbá náà ni ni wọ́n ti ń yí wọ́n ti ń dídùn dúró wọ́n ti ń yírọ́ mẹ́gùsí mọ́ọ̀yàn lójú ayé ẹni tí ò tí ì kù ẹ má tẹ̀lé bọ́ọ̀ì yẹn o bọ́ọ̀ì Sunday Igboho má tẹ̀lé o olóṣèlú ló ń ṣiṣẹ́ fún o mi ní kẹ́ support mi ò ṣùgbọ́n ẹ má tẹ̀lé o ah! àgbákò rọ lélẹ̀ orí ìbú rọ ẹ sọ̀rọ̀. ẹ tún gbọ́ irọ́ tó pamọ́ mi pé mo mọ̀ nípa ikú olóyè Bọ́lá Ìgè ah! èmi mi ò ń ṣe olóṣèlú ìlú Mọdákẹ́kẹ́ ni mo wà ní gbogbo àsìkò yẹn kò sì sí ibikíbi tí wọ́n ti ki ikú bàbá Bọ́lá Ìgè mọ́ mi nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ náà lọ sílé ẹjọ́ báwo lè yàn. two oh three àbí ṣé two oh three àbí two oh one lóyè sàn ẹyìn eh, eh, bàbá Bọ́lá Ìgè ni wọ́n pa wọ́n ọmọ ọdún mélòó lóyè Sunday Igboho even Gani Adams ọmọ ọdún mélòó ni wọ́n àwa tá à ń sọ ọmọdún wa ní twenty oh three twenty oh three that's over twenty years ago sísìn ó yẹ ẹyọkùnà fifty ní gbogbo àjọ wà báyìí ẹyọkùnà ọjọ́ orí gbogbo wa ọmọ kékeré náà ń ṣe bí o bẹ̀tí ibo ni olóyè Sunday Igboho wà ń gbà yẹn Mọdákẹ́kẹ́ ayé ìgbà náà ṣì ń jagun Mọdákẹ́kẹ́ àti Ìfẹ́ o so ló wà ní Modákẹ́kẹ́ tó ń defend Modákẹ́kẹ́ olóòdò tí wọ́n wá wá tí wọ́n pa Bọ́lá Ìgè ah, ọlọ́run àṣàánú mi lọ́wọ́ ẹgbẹ̀lẹ́mùkú rọ́ tààrà ẹ̀ pa yìí ààrẹ you can still do you can still do the needful it's not late it is not late ẹlẹ́màbó ti late kí ni kò late ìyẹn ò ń ṣojo ọ̀rẹ́ ti bọ́ta ó ti sọ̀rọ̀ orin bú oríire ni àárín oṣù mélòó kan ó máa parí ó máa kásẹ̀ ńlẹ̀ ṣáà tá à ń sọ̀rọ̀ tá a bá tún ti rí tọ́pìkì mi a tún kò lórí tìyín ìlọsíwájú ilẹ̀ Yorùbá làwa fẹ́ wọ́n ti àlẹ́ ni o àwọn Gani Adams àtọ́dọ́yè Sunday Igboho ṣe ni wọ́n lọ sí kinní kan àwọn tí wọ́n ń pa wọ́n bẹ̀ ṣe ni wọ́n lọ lé wọn kú o àwọn Gani Adams ó ṣíwájú báyìí olóyè Sunday Igboho tẹ̀lé ni ìrẹ́pọ̀ ti wà láàrin wọn ìdùnnú ti dé labá tún gbé tọ́pìkì gbogbo Sunday Igboho kalẹ̀ ó parí ọmọ Sunday Igboho labá tún gbé yẹn kalẹ̀ labá tún mú yẹn gbọ́ àní ká wálé kárílé dé sí n táwa ń bá yín sọ nìyẹn ààrẹ Gani Adams you can still do the needful àwọn òṣèré ọ̀dọ̀ Kakanfò yẹn àtàwọn kékèké tó ń sọ̀rọ̀ yẹn eh. Gani Adams no be so olójú òwìwí tó ń sọ̀rọ̀ yẹn ọlọ́run ọba mo búra fún yín kò ní wálé láti London kò ní wá láti UK wọ́n tẹ̀lé yín lọ sí kóòtù ẹ máa rí ẹ máa ní mo sọ bẹ́ẹ̀ bá burú tán ìwọ nìkan ni yóò kù ìwọ nìkan ni yóò kù ilé tó wà ń lẹ́yìn sí tukú lọ́wọ́ Sunday Igboho fasos Gani Adams ọ̀rọ̀ yìí gbogbo ọmọ Yorùbá ninety percent ọmọ Yorùbá fasos Gani Adams ni tẹ bá gúnyán fún gbogbo ọmọ Yorùbá máa jẹ tán o tọmọ Yorùbá bá dá kóńgò slice iṣu kọ̀ọ̀kan má sọ pé kóńgò gàrí slice iṣu kọ̀ọ̀kan tọmọ Yorùbá bá dá kalẹ̀ fún yín ṣe lè jẹ tán ni ààrẹ ẹ tó bẹ́ẹ̀ ẹ lè jẹ tán bí láyé ṣe wà nìyẹn ẹ sọ̀rọ̀ yóò ṣe wá pa irú rọ́bẹ̀ mọ́ mi tí mi ò ní sọ pé kókó ẹ̀rí àwọn ohun tó sọ yìí kalẹ̀ mi ò mọ ohun tí mo rà nígbà ààrẹ tí wọ́n fi lè máa pa irú rọ́bẹ̀ mọ́ mi o. ṣé gbọ́ ààrẹ Gani Adams kí ni olóyè Sunday ra ń gbà yín ẹ sọ̀rọ̀ kí ni Sunday Adisara ló ń gbà yín kí lọ́mọ aládìkún ṣe fún yín kí lẹ èrò tẹ́ fi ń ṣe tẹ́ ń ṣe ṣé lára ni ṣé bínú ni no champion forever o. Oh ẹ lè má mọ̀ there's no champion forever ẹ hàn sọ fún yín ah ẹ ti gbọ́ nìyẹn champion tó bá ń rìn lọ́wọ́ ló wà champion kò ní rìn títí láéláéláéláéláé tó bá rí bẹ́ẹ̀ ni ah àwọn kan wà tó yẹ pé wọ́n ti lọ láṣíwájú àwọn bàbá wó lọ́wọ́ dà no champion forever kí ló lóye Sunday bu. ẹ sọ fún mi ẹ sọ kẹ́lẹ́kẹ́lẹ́ kẹlẹkẹlẹ ẹ wá sọ fún mi <laughs> ẹ má ẹka àwọn fáǹsì mi gbọ́ ẹ̀yin fáǹsì mi ẹ má gbọ́ ẹ má gbé tí síbi o ẹ má ẹkan gbọ́ kí ló lóyè Sunday Igboho sí fún yín abẹ tíjọ pàdé <laughs> ẹ tíjọ pàdé lọ́dọ̀ obìnrin kan náà ṣé ẹ tíjọ pàdé lọ́dọ̀ obìnrin kan náà torí ìjà abẹ ni òkì ń tán ẹ ṣàlàyé fún wa tó lè Sunday Igboho ṣe fún yín ẹ ń pa yálà ààrẹ ààrẹ ẹ pa yálà orí orí ibú rọ <laughs> àgbákò bẹtà rẹ you can still you can still do the needful ọlọ́run ọ̀rọ̀ tèmi kan máa pa yín lẹ́rìn ni ẹ sì lè ṣe needful ẹ má pa kọ́lọ́ ló ń bá yín sọ̀rọ̀ ẹ bá dé court ó lè pe judge tó máa judge tó máa dá ẹjọ́ yín ó lè má tòmí lọ́jọ́ orí tó bá dẹ̀ tòmí tó jù mí lọ náà ẹnu yìí ló máa fi sọ kò ní fi imú sọ kò ní fi ojú sọ kódà kò ní fi ọwọ́ sọ ẹnu táwa fi ń sọ yìí náà ló máa fi dá ẹjọ́ yẹn you can still do the needful àwọn tí ní mò ń support yín àwọn tí ní mò ń support yín mi ìfẹ́ gbẹ̀yìn fáǹsì mi tẹ́ ń bú mi pé Yorùbáwùyí yóò sọ́pọ̀tì ààrẹ mi ìfẹ́ bú yín torí fáǹsì mi nìyí tí ò bá sẹ́yìn kò sẹ́mi tí ò bá sẹ́mi kò sẹ́yìn tí ò bá wá sọ̀rọ̀ méjì kò sí tó jẹ́ Yorùbáwùyí TV ẹni tẹ́ bá ṣe wò mi for the first time ẹ tẹ subscribe button yín ẹ tẹ notification bell yín ah, ẹ lọ download tap tap send ẹ máa fi send owó sí Nàìjíríà ẹ lo promo code mi abiola tts abiola tts lórí tap tap send. Mm ojú yín máa dán kó máa jọ̀lọ̀ ẹ kàn sí PR organic lórí plus two three four eight one five six one five eight five five zero ẹ jẹ́ àmà gbọ́dọ̀ nàìjíríà ni wọ́n wà bẹ̀ tí wọ́n deliver worldwide. ọ̀rọ̀ ọjọ́ ọ̀la tèmi àti tàwọn ọmọ mi ni mo rò tí mo fi gbalẹ̀ ẹjọ́ lọ pé kó wá ṣàlàyé gbogbo àwọn ohun tó sọ yìí kó sì kó ẹ̀rí wá láti fi gbé ọ̀rọ̀ ẹ̀ lẹ́sẹ̀. ló bá tán lọ́rọ̀ bá fínísì ààrẹ Gani Adams ẹ̀ ṣáà ti kọ́ akó ẹ̀rí lọ sílé ẹjọ́ ẹ̀rí ibi tí Sunday Igboho ti ń sọ̀rọ̀ ah ṣùgbọ́n ó máa dùn mí arẹ́gà ní Adams ó máa dùn mí tí wọ́n bá wo tí wọ́n bá padà tó ohun tó sọ pé wọ́n dókítọ̀ yìí tí wọ́n bá padà lọ yẹ̀ wò tí àwọn service provider tó yẹ tẹ́ bá sọ̀rọ̀ Amẹ́ríkà ló ti sọ̀rọ̀ o táwọn service provider bá padà wá gbé ohun yẹn jáde tó yẹ pé wọn ò dókítọ̀ ẹ̀ ah, ah, ó máa dùn mí o ó máa dùn mí o ó máa dùn mí o you know why tó máa fi dùn mí nítorí pé wọ́n máa kà pé ìran Yorùbá ìran onírọ́ wọ́n á rí wa pé ìran ọlọ̀tẹ̀ ìran onítẹ̀m̀bẹ̀lẹ̀kùn ìran onírìkíṣí ìran tó bá ajẹnifẹ́ ni ajẹnilẹ́sẹ̀ ìran tó máa fẹ́ fa ẹni tó bá fẹ́ jábọ́ lókè tó máa fẹ́ fà wọ́n wálẹ̀ ó máa dùn mí o ah ó máa dùn mí gan ni ẹ tún pé ẹ tún fi irọ́ bo irọ́ àyàfi because we never can tell if you have the concrete evidence tẹ̀lé àwọn good evidence wípé lóòótọ́ gbogbo nǹkan ẹ̀sán pẹ̀lú Sunday Igboho àti bàbá Tinubu wípé lóòótọ́ ni ah. àti Táyọ̀ Àyìndé ah. olóyè Sunday Igboho máa gbé ìdíyìn kalẹ̀ bẹ́ẹ̀ máa fi àbára sí yín nídìí pẹ́ẹ́ pẹ́ẹ́ tó bá yẹ pé lóòótọ́ lẹ mọ̀ nípa ikú Bọ́lá Ìgè ah. olóyè Sunday Igboho gbọ́ bàbá ní àwọn táwọn wà ní Modákẹ́kẹ́ nígbà tí wọ́n ti ẹ̀ ń kí oríkì ikú Bọ́lá Ìgè wọn ò tiẹ̀ kí mọ́ àwọn rárá wọn ò tiẹ̀ pé wọn ò tiẹ̀ àá irú rọ́pì àgbákò wọlé in fact ẹ jẹ́ máa gbọ́ lọ. kóòtù lè bá wa fojú òfin wò ó. ẹ kóòtù náà ló máa pàdé ní kóòtù. nígbà tí aláròye béèrè ìgbà tí ajìjàgbara ọmọ Yorùbá yìí máa padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà Ìgbòho ní kì í ṣe pé kò wu òun láti wá sílẹ̀ nígbà tó jẹ́ ojúlówó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lòun ṣùgbọ́n. ìpàdé dìí kóòtù ààrẹ ìpàdé dìí kóòtù bẹ́yìn ilẹ̀ sòótọ́ ni báwa la sòótọ́ ni ìpàdé dìí kóòtù ṣé ti gbọ́ aláròye bèrè pé ìgbà wo lóye Sunday Igboho máa padà wá sílé máa yẹn ni kì í ṣe pé kò ohun òun láti padà wá sílé nígbà tó jẹ́ pé ojúlówó Nàìjíríà ní Yorùbá Yorùbá land lòun ọmọ Yorùbá tí wọ́n máàjì papọ̀ tí wọ́n pè wá Nàìjíríà lòun àjọ máa ń dùn kó dídẹ máa àṣé àjọ máa ń dùn kí odídẹ máa rè wo ni àjò máa ń dùn ni kí agbó má lọ dáró ṣé àjò máa ń dùn kálukú má lọ kun oṣù àjò máa ń dùn kó ti jẹrẹ má rè wó àjò òdùn títí títí kí èèyàn má mú orí lélé ṣùgbọ́n ẹ tún fẹ́ fi rọ́ọ̀ mi ṣe mẹ́yìn òdì àbí kó wọlé kán lọ ah in fact ẹ ṣàánú ajé o. Hmm. ìjọba nàìjíríà ni kò tí ì gba òun láàyè láti wọlé kí ni mo fẹ́ máa dúró ṣe lẹ́yìn odi. àbí. nígbà tó jẹ́ pé gbogbo iṣẹ́ àti okòwò mi nàìjíríà ló wà kì í ṣe dídùn inú mi láti fi iṣẹ́ mi sílẹ̀ nítorí a kì í fojú olójúṣòwò kájèrè ṣùgbọ́n ìjọba kò tí ì fún mi láṣẹ láti wọlé padà ní. ṣé gbọ́ ààrẹ Gani Adams ọmọ yorùbá ṣé àánú olóyè Sunday Igboho ṣe yín ṣé àánú Sunday Igboho ṣe yín gbogbo kò wẹ̀ gbogbo bísíǹsì pátá gbogbo business olóyè Sunday Igboho pátá nàìjíríà ló wà ṣé ẹ lè fojú olójú ṣòwò kó má pàdánù ojú mẹ́wàá ojú olójú ojú ẹni ni wọn lójú mẹ́wàá òjòjú ẹni ṣùgbọ́n ìjọba ò tí ì fún láyè bàbá Tinubu mò ń fàsìkò yìí rọ̀yìn mo ní fàsìkò yìí bẹ́ẹ̀ lọ́rọ̀ olóyè Sunday Igboho ẹ bá wa fún ní ààyè ẹ jẹ́ kó wá bẹ̀rẹ̀ lórí iṣẹ́ olóyè Sunday Igboho ò jẹ̀bi ó dìde fún ẹ̀ tí wàá di wàhálà bá Tinubu ẹ rántí pé Gúnmi rìn káàkiri lot of people ni wọ́n rìn káàkiri nílẹ̀ yẹn jẹ́ kó lè Sunday Igboho wá sílùú bàbá ẹ̀ ẹni to wúlò ni èèyàn dáadáa ni bí ẹ̀ tí ẹ̀ fẹ́ papọ̀ tẹ́tẹ̀lẹ̀ ààrẹ Gani Adams padà dà yín pọ̀ hmm, ẹ máa wá lò ó fún ní positive way fún security ilẹ̀ yorùbá ẹ máa wá lo lóye Sunday Igboho bá Tinubu mo ń fàsìkò yìí ẹ bá mi share video kó bá mi kàn bá Tinubu lára mo ń fàsìkò yìí plead fún yín gbogbo ẹ̀yin gọ́vnà sílẹ̀ yorùbá kẹ pawọ́pọ̀ gbogbo ẹ̀yà gbogbo all the elders and leaders sílẹ̀ yorùbá àsìkò yìí ní gbogbo yín pawọ́pọ̀ ọmọ yín lélẹ̀ ẹ̀yin ọba thank you ọmọ wa Sunday Igboho fún wa fẹ́ bá wa sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin lọ́wọ́ ẹ̀yin ọba gbogbo ẹ̀yin elders and leaders either you are in a politic uh, eh, you are a politician or non-politician àsìkò tó yẹ kẹ́ dìde lélẹ̀ nílẹ̀ yorùbá ọmọ wa ni Sunday Igboho yìí ọ̀rẹ́ Gani Adams ṣe ó jẹ́ ti ṣoògùn òkìkí fún Sunday Igboho mọ́ òògùn òkìkí now baba Tinubu up to you the ball is in your court Get bí ọmọ yorùbá we need security in our land sunday igbòho lẹ̀kan ti sọ fún yín nísìnyí that ẹ̀yin lẹ́yìn lóṣù ẹ̀ ọ̀ṣùdá ọmọ yín náà nìyẹn ọ̀yẹ́ ẹ̀yìn kí mo pè rántí orúkọ yìí ẹni tó torí ẹ̀nà mi gbẹ̀ ni yóò padà fẹ́ ẹni tó torí ẹ̀nà mi gìngìn ni yóò pa sunday igbòho yẹn lè má padà lò hmm, torí òun sọ pé ẹ̀yin ló yẹ tẹ̀lé ẹ̀ ó ti gọ́ọ̀sì náà nìyẹn ìgbà mi lọ́wọ́ àkíyèsí èèyàn rọ́ngìlì pé ò ṣe nǹkan tó pé o ṣe kíní kan tó dẹ̀ ṣe o lè <laughs> padà two plus two ó lè jẹ́ twenty two bàbá ó yá ẹ sọ̀rọ̀ àbáyé ẹ̀yìn àgbàlagbà wa ẹ sọ̀rọ̀ sókè. nígbà tí aláròye béèrè ìgbésẹ̀ tó ń gbé láti rí i pé ó padà sí orílẹ̀-èdè bàbá rẹ̀ ìgbòho ní kò sí agbára náà lọ́wọ́ òun hmm. ìjọba ló ní àṣẹ láti fààyè gba òun láti padà sí nàìjíríà. ẹ̀yin ìjọba ọmọ olódòdè akànbí ìwọ ló wà nípò nísìnyí o bàbá Tinubu ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ àti ẹ̀yin gbogbo àgbàgbà tó kù tẹ wà nípò ó ti yé yín kò ságbára lọ́wọ́ Sunday Igboho láti padà wá sílé ó dẹ̀ gbọ́dọ̀ padà wá sílé wá mójútó bísínẹsì ẹ̀ olówó ọlọ́rọ̀ ni ẹ má rẹ̀ ń dẹ̀ useless ọmọ tiwa ni ẹ má sọ di useless ẹ má rẹ̀ ń dẹ̀ useless ẹ má rẹ̀ ń dẹ̀ useless ẹ jẹ́ kó padà wálé kó wá mójútó kò wẹ̀ kó wá mójútó ṣẹ́ẹ̀ aláròye béèrè bóyá ó ti ń gbìyànjú láti rí ààrẹ tinubu àtàwọn alẹ́nulọ́rọ̀ lórí ọ̀rọ̀ yìí ìgbòho ní òun kò tí ì ṣe bẹ́ẹ̀ ọkùnrin náà ni òun gbàgbọ́ pé ọ̀rọ̀ náà máa níyànjú láìpẹ́sà níwà àlàyé tó ṣe fún wa nígbà tá a béèrè pé báwo ló ṣe wá ń gbọ́ bùkátà ilé rẹ̀ nígbà tí kò sí iṣẹ́ kankan tó ń ṣe ọkùnrin náà ni àánú ọlọ́run lòun ń jẹ o ṣùgbọ́n pẹ̀lú gbogbo rẹ̀ náà Sunday Igboho lòun kò kábàámọ̀ pé òun jà fún ilẹ̀ Yorùbá ó ní bí ìjàgàbá àwọn fúlàní bá tún ṣẹlẹ̀ gbogbo ìrírí tí òun là kọjá síwájú kò ní bí òun lọ́wọ́ tàbí da omi tútù sí òun lọ́kàn láti jà fún yorùbá tí ṣe ìran òun jọkẹ́ àmọ̀rí ló ṣàkójọ. I believe pé Sunday Igboho yìí mi ìṣọ́kọ̀ máa yìnbó yé èèyàn ni hmm. ṣé bẹ́ẹ̀ ti gbọ́ àwọn tí à ń pè ní olórí nìyẹn tó nífẹ̀ẹ́ ìran ẹ̀ ó ní despite whatever tó yẹ pé bùkátà ìdílé ẹ̀ ọlọ́run ló kù tó ń bá òun gbọ́ lọ́wọ́ yìí ọlọ́run ò kí ẹ̀ táwọn gàǹbàrí tó ń pa wá yìí tó tún jáde olóhùn àtúnjáde tì wọ́n what else lẹ fẹ́ ọmọ yorùbá kí ló kù tẹ fẹ́ kí ló kù tẹ fẹ́ kí máa yìí ṣe kí lẹ ní àṣe o tẹ fi ń bínú kí lẹ ní àṣe o tẹ fi ń bínú àwa ò bínú ẹrú wa ò bínú ọmọ kí lẹ ní àṣe o tẹ́ ẹ fi ń bínú kí ló kù tẹni Sunday Igboho ṣe tẹ́ fi ń bínú kí ló ń bí inú kí ló ń kan yín lára kí ló ń dùn yín despite pé Ọlọ́run fún wẹ́n ó tó kẹjọ owó ẹ̀ Ọlọ́run fún ní àwọn ìyàwó tó dáa tí wọ́n dúró tì bóyá wà tó wà lọ́wọ́ tiẹ̀ náà bóyá tiẹ̀ kọ́ it shows the kind of person tí olóyè Sunday Igboho jẹ́ nígbà tó ń ṣiṣẹ́ lójú méjèèjì ló ti rán àwọn ọmọ ẹ̀ travel ló ti kóyàwó travel ló ti dá wọn lóko owó tiwọn now orí ẹni lean on báyìí sìn ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí when you are in power when you have this thing with you make sure pé o establish ìyàwó àtàwọn ọmọ ẹ àlẹ́ máa ṣubú o torí àgbàdo àkẹ́nìbọ̀dì ṣubú ṣùgbọ́n gbàmí èèyàn máa fẹ́ ń kọsẹ̀ èèyàn rẹ̀ ah, mo mo mọ́kúta ibì kan lè máa fẹ́ lean lé ori ibi lean lé and this is a this is a, a good kini fẹ̀yìn tajóbìnrin ta àwa tajóbìnrin náà many of us náà tọkọ wá ṣe dáadáa nígbà tó wà lọ́wọ́ ẹ̀ obìnrin mi àti sá lọ àbí mò ń parọ́ ni obìnrin mi ati sá lọ dànùdànù àti sáwọ gbó ẹ ta ló ránṣẹ́ nígbà tí kíníkan ṣe kíníkan ìnira kíníkan àti sá lọ bó ṣe wà ní líìkì ló wà ní gbàǹjà there are many things we need to learn from Sunday Igboho he is a leader not a ruler and tafẹ́lẹ̀ yorùbá náà ni pé we want leader good leaders not rulers àwọn tó ń rúlù èèyàn rulers ni àwọn tó pé ọmọ arúlù yín làwọn ará abíṣe sọ pé they are born to rule wọn sọ pé they are born to lead wọn they are born to rule and when they rule you you will be slaves àìmọ́ wàá jẹ́ slaves má jẹ ẹrú olóyè Sunday but did Igboho dìde fún ààrẹ lẹgbẹ́ adúrúwọ́ Ah, ó pọ̀ You irọ́ yẹn poor. But thirty days not fún yín wọ́n after thirty days wọ́n máa dájọ́ lẹ́yìn yín tẹ́ bá yọjú sí court thirty days I'm I'm to a man. wọ́n máa ti tóbi ijọ́ mẹ́rin àbíjọ́ márùn tó ti kú òun bẹ̀ ah, ah, ah, ààrẹ jẹgbẹlẹ jẹgbẹlẹ jẹgbẹlẹ Eh? eh? thirty days tí one day bá ti kúrò níbẹ̀ kò pé thirty days mọ́ oṣù kan náà fún yín at least four five days ti kúrò níbẹ̀ nísìn ẹ̀yin èèyàn many days ló ti kúrò níbẹ̀ àwọn tó ń kà ń kà èmi ò kà á torí tó wà lórí tèmi ó ti ẹ̀jú aláàkọ́lọ́ ṣá kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún mi ni mo tẹ́mi fara mi fèsì ọlọ́wọ́n ọba nìkan ló lè ṣàánú mi ẹ ààrẹ ààrẹ going going going thirty days gone ẹ bá lọ kóòtù àwọn ọ̀pá yín ẹ bá lọ dúró síwájú adájọ́ ẹ bá lọ rojọ́ wájú adájọ́ pẹ̀lágbádá wáìtì ah. ó máa lẹ́sìn kẹ́ díẹ̀ o in case you are seeing me for the first time yorùbá wuyì lórúkọ tèmi o yorùbá wuyì ni mò ń jẹ́ ẹ̀ tí mọ̀ ah, self appraise yìí ni mo ah, self appraise ara mi ju kí ló ìdálẹ̀ lọ i am the one and only akálólò of yorùbá land mo rí fídíò kan tí yàkọ̀ sọ pé òun wá mi <laughs> adáwọn ọlẹ yorùbá ọmọ ìjọba lọ iye olóyè tí ò pé méjì abẹ́rí ọmọ òṣè pààrọ̀ ẹ tó máa pààrọ̀ abẹ́ní máa déwájú federal government tó bá tún wá débẹ̀ tó wá sàn ni ẹ déwájú elédùnmarè ẹ fẹ́ gbọ́ ẹ nífẹ̀ẹ́ tẹ̀ ẹ déwájú sàtíà ẹ lọ sọ fún sàtíà èdè kí ọlọ́run láàyè o ó ti yé yín ẹ kọ́kọ́ Eh, it could be 99 times 99 times if you have not subscribed to my youtube channel what is your gain if you don't like me what do you gain if you don't subscribe to my youtube channel what is your gain you are missing a lot because here we go we go dash out we go sekelebenge we go do oríṣiríṣi we go bring your the news to you that will make you happy even though anyhow tí wínísì yẹn my jẹ my son, níjẹ pé wàá padà rẹ́rìn ṣáá ni o ṣe ní rẹ́rìn ṣáwọn mi tó lọ ló máa wò tó ní rẹ́rìn ni àbẹ́mi fún ara mi ló máa wò tẹ́rìn ò ní pa ẹ́ yes you go rẹ́rìn even àwọn ààrẹ dem follow me Then subscribe then what are you waiting for subscribe to my youtube channel ẹ tẹ notification bell yìí lára tí wò kò sí kọ́ńdé kùtà kò sí ìyọ̀lé pẹ̀ ọlọ́run lẹ́yìn ọlọ́run àtúnfọ̀ ọlọ́run ṣùgbọ́n tún dáwà kan àtúnyàtọ̀ aláyẹyìn ju elédùnmáà So hello. see you on my next program see you ààrẹ ẹ bọ́ ta kẹ lọ sọ tẹnu yàrá kẹ lọ sí court kẹ lọ ṣàlàyé ṣàlàyé kí ló pa àyà ìjẹ̀bú ṣàlàyé kí ló pa àyà ìjẹ̀bú ìbéèrè i am not here to mock but i just want you to go out ẹ ṣàlàyé bóyá ṣe lè ó dàbọ̀.